aláròye máa wí o. ọpẹ́ o ìjọba ti ní kí wọ́n máa ta epo rọ̀bì fún iléeṣẹ́ ìfọpo Dangote òwe Yorùbá kan ló sọ pé iṣu atẹnumọ́nà kì í jóná èyí ló jọ pé ó ṣẹlẹ̀ sí gbajúmọ̀ oníṣòwò ní Alhaji Aliko Dangote lára pẹ̀lú bí olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti fòǹtẹ̀ lù báyìí pé iléeṣẹ́ tó ń ṣàkóso epo rọ̀bì nílẹ̀ wa Nigeria National Petroleum Company Limited NNPC máa ta epo rọ̀bì fún iléeṣẹ́ ìfọpo tuntun tí Dangote ṣẹ̀ṣẹ̀ kọ́ sórílẹ̀-èdè wa ní kíákíá ìgbésẹ̀ ọ̀hún wáyé lẹ́yìn ìpàdé pàtàkì kan láàrin ààrẹ àtàwọn aláṣẹ ìjọba ilẹ̀ wa Federal Executive Council meeting níbi ìpàdé tí wọ́n ṣe èyí tó wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2024 yìí nílùú Àbújá ni wọ́n ti ṣèkéde bẹ́ẹ̀ níbi ìpàdé náà ni wọ́n ti fẹnukò láàrin ara wọn pé kí iléeṣẹ́ NNPC máa ta epo rọ̀bì fún iléeṣẹ́ Dangote àtàwọn iléeṣẹ́ ìfọpo míì lórílẹ̀‐èdè yìí pẹ̀lú owó náírà ilẹ̀ wa láì kìí ṣe owó dọ́là rárá olùdámọ̀ràn ààrẹ nípa ètò ìròyìn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ ajé pé ààrẹ Tinubu ti pàṣẹ fáwọn tọ́rọ̀ kàn pé kí wọ́n máa ta epo fún Dangote àtàwọn iléeṣẹ́ míì nílẹ̀ wa lójú ẹsẹ̀ pẹ̀lú owó náírà lọ́wọ́ wọn. ó ní ìgbésẹ̀ tí ààrẹ Tinubu gbé yìí máa ṣe àǹfààní fún orílẹ̀-èdè yìí àtàwọn aráàlú nípa pé owó epo bẹntiróòlù tó ń fi gbogbo ìgbà gbó lórí kò ní fi bẹ́ẹ̀ wáyé mọ́ àti pé àwọn aráàlú á lè máa rí epo bẹntiróòlù ọ̀hún rà nígbà gbogbo bó ṣe wù wọ́n ju gbogbo ẹ̀ lọ ìgbésẹ̀ náà máa ran owó náírà ilẹ̀ wa lọ́wọ́ ní ọjà pàṣípààrọ̀ owó. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.